àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama àtọrọ àlékún ìyọ́nú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ fún àwọn sàhábí ànábì àwọn tí wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run ọba ní ìgbà tí ó ṣòro abẹ́lọ́run àánú ọlọ́run àti àánú rẹ̀ àti ọlá rẹ̀ àti àtìlẹ́yìn rẹ̀ kó máa bá àwa náà àti àrọ́mọdọ́mọ wa àti gbogbo mùmìnì lọ́kùnrin lóbìnrin tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba títí tọ́lọ́run fi jogun ilẹ̀ àti nǹkan tí ó wà níbẹ̀. tírà tí a ń kà òun náà ni matinu ar-risalati lil ibn abi zaidi al-qayrawani rahimahullah tírà tí ọ̀kan lára àwọn àgbà nínú ojú ọ̀nà Imam Malik rahimahullah èyí tí ó wà lára àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ṣàlàyé ẹ̀sìn tó ẹ pé ní wọn náà sì ní ojú ọ̀nà èyí tí ó gbajúmọ̀ ní ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ní Nàìjíríà ìpí akaníjẹ̀jọ náà ní nípa ìsìpẹ̀ ìtí tí ó wáyé ìṣìpẹ̀láyé àti níjọ́ gbéǹde alùpùyàmà a fi ka oríṣi ìṣìpẹ̀ mẹ́fà àti àwọn tí wọ́n ṣìpẹ̀ gbogbo àwọn tí kùránì sọ ti súnà sọ wípé wọ́n ṣìpẹ̀ àwọn màláíkà àwọn ànábì ọlọ́run ọba gbogbo wọn pátápátá àti òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallama àwọn yìí wọ́n ṣìpẹ̀ ìsọ pé ní ìsìpẹ̀ ó ń ṣe ọlọ́run ọba mẹ́fà ni àkọ́kọ́ ìsìpẹ̀ tó ń ṣe ọlọ́run ó sípẹ̀ òun náà ni èyí tí ó dùn ó níwájú ọlọ́run láti jẹ́ kí àwọn èèyàn nígbà tá a bá dúró níjọ́ gbẹ̀dẹ̀ lẹ́sẹ̀yàmà kí ìṣirò bẹ̀rẹ̀ òun náà ni èyí tó wà nù àdúrà tá a máa ń tọrọ al-maqam tá a máa ń tọrọ ní gbogbo ìgbà tán bá pè wọn. ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìṣèpẹ̀ tó ń ṣe ọlọ́run ó ṣe fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tó ṣe wípé ẹ̀ṣẹ̀ wọn ìwà wọn ó ṣe ìwọ iná lọ́ràn yẹn fún wọn pọ̀ tó ń ṣe ọlọ́run ó sì pẹ̀ kan tẹ̀ mọ́wọ̀ rárá ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta ń bẹnu àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallama sọ pé ní àwọn ó ti kọ́kọ́ iná but ó ń ṣe ọlọ́run bó sì pẹ́ wọn pé ká fi fóun bẹ̀ ó di mẹ́ta òun náà ni ìgbà tí ọlọ́run bá ṣe ìdájọ́ tán tí àwọn ọmọ náà tí wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ àwọn ọmọ àlùjànnà náà ti mọ ibi tí wọ́n ń lọ ó ń ṣe ọlọ́run bá náà ní òtún sì pẹ̀ níwájú ọlọ́run pé àwọn ọmọ àlùjànnà kọ́lọ́run kó yọ̀ǹda fún wọn kí wọ́n wà àlùjànnà náà èyí tó ń ṣe wípé bẹ́ẹ̀ bá ti tún páàsì tán yóò sì máa wọ́ geere rárá ó ń ṣe ọlọ́run ìtú ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá yóò tún sípẹ̀ fún àwọn tọ́lọ̀ ní kí wọ́n yege náà kí wọ́n wọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ìsìpẹ́ ó ń ṣe ọlọ́run ìtú ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá tí ó ṣe fún àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n wà lùjánná lẹ́yìn tí wọ́n ti wọ̀ tán pé kọ́lọ́run kó tún ṣe àgbéga dárọ́jà gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ní aljanna darajatun wan naru darakatun aljanna ní ipò nígbà tá a bá ń sọ wípé ní hòtẹ́ẹ̀lì láyé nípa wọn náà ní sáà one star hotel two three four five àtàwọn hòtẹ́ẹ̀lì tó fẹ́ pé ní béèyàn bá wọ̀ ọ́ tọ̀yìn bá yí pé ní ah, alhamdulilayi ọlọ́run ọba nǹkan pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làlìjẹ́nà náà ó ń ṣe ọlọ́run tó wá sí ìpẹ́ fún àwọn àkàrí pé náà wọ́n ti wọ́ o pọ̀ tí kọ́lọ́run kó tún mú ọ kó ní péjì kan ipò kan lọ sí kòtò tó ń ga ju eléyìí ń lọ abẹ́lọ́run gbogbo àwọn ọmọlẹ́yà nẹ́bí sallallahu alaihi wasallam kọ́lọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa ìsìnkẹ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni yìí tí ó ń ṣe ọlọ́run ọba ó ṣe fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib àtúnṣọlẹ yìí a kàn tó sọ ní kúkúrú fáǹfà ní bóyá àwọn àti wọn wà níbi ẹjọ. then al-imam ibn abi zayd al-Qayrawani rahimahullahu ta'ala wa ń tẹ̀síwájú ó ní wa anna allah subhanahu wa ta'ala qad khalaqa al-jannata fa'addaha dara khuludin li awliya'i aljanna tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́run ti dá o yìí ṣe wípé yóò ṣẹ̀ṣẹ̀ dá ọlọ́run ọba ti dá already àtọ́lọ́run ó pèsè ní ilé ìkẹyìn ilé ìgbégbére fún àwọn ẹni rẹ̀ wà akramahum fiha bin nadhari ila wajhihi alkarim lọ́jọ́ gbéǹde alkiyama nínú aljanna nínú aljanna gbogbo mùmìnì tọ́lọ́ bàbá yọ̀ǹda fún pé kó wà aljanna ni wọ́n rí ọlọ́run ọba wujuhun yawma idhin nadhiratun ila rabbiha nadhira ojú òun yawma idhin náà bẹ̀rọ àwọn ojú kan ń bẹ tẹ́ pé ní wọ́n cool wọ́n fresh dáadáa tẹ́ pé ní rírí wọn inú yìí ó dùn àwọn ojú mùmí nínú kọ́lọ́nkọ́ ti wá bẹ́ẹ̀ ila rabbiha nadhiratun wọ́n sì rí ọlọ́run ọba wọn àwọn àyà mi tó pọnú alukurani tó sọ eléyìí wàhíyà lẹ́tì ahbata minha ádámà eh, nàbíyàwó wa khalifatahu ila ardihi bima sabaqa fi sábẹ́kẹ̀ ẹ̀lìmì aljanna tá ń sọ yìí òun náà ni ibi tí ọlọ́run ti ní kí baba ńlá wa adam àti ìyàwó rẹ̀ hawa tí wọ́n jáde kó ń bẹ̀ ẹ̀ẹ́dẹ́kọ́ náà dẹ̀ tó mí ní àá àwọn sọ pé nínú bàtà afáfá wọn adam àti ìyàwó rẹ̀ ayé méjèèjì ẹ̀ pò nú ẹ̀ pò nú àlùbà aljanna nítorí kí ni ló ti rí àṣìṣe tọ́lọ́run ọba kádàrá kíyà ńlá wa ó ṣe gbogbo àwọn ará ti mọ ìtàn àti ṣe ohun tó pọ̀ ọlọ́run ọba nígbà tó dá wọn tán àlìjẹ́nà ó ní nǹkan tójú òrírí tétí ò gbọ́ rí nínú ẹ̀ ní àwọn igi eléso tó pọ̀ rẹ́gẹ́dẹ́ àkóná kòlú nínú àìsàn sí ìtumọ̀rọ̀ ọ̀gá dání gbogbo tó bá wù yín pátá ìyẹn máa jẹnu ọgbà àlìjẹ́nà yìí àyàfi igi kan ẹ̀dá kò nínú àwọn igi tẹ́yí tọ́lọ́ ló máa yé rẹ̀ gbogbo tó kù ní ẹjẹ àmà mẹjẹ lè wọn sọ pé ní èyí tán ní ká má jẹun gangan gangan ló wá ṣàìtọ́nù wá ṣe lọ́sọ̀ọ́ fún wọn ni wọ́n jẹ ọkọ̀ parí nítorí dá wa lálẹ́ náà nù tọ̀ gbogbo ayé bá yá pátápátá àbá wà nù hílà hílò ayé yìí bọ̀tẹ́ ni pé wọ́n kàn jẹ́ igi lásán ọlọ́run ni pé ní èdè fòmí ni àjẹ́ ní ẹ̀gbọ́n méjèèjì ẹ̀kọ́ ń bẹ̀ ọgbà àlùjánnà kì í ṣe ilé ìdọ̀tí pọ̀tù gbogbo ẹ̀ náà fi sáájú kan ilimi ọlọ́run ọba nínú tó ti wà nínú mọ̀ ọlọ́run ọba òun náà ni ìbára tó nu suratul Baqara again وإذ قال ربك إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يسفك فيها من يفسد فيها يسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلم قلت وأنهم ولا مبني فالجنة ناني ó ti kò ó ṣe pé wọ́n lọ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ dá kó ó ti wà already ní lódì kejì rẹ̀ wà khalaqa an-nara fa'addaha dara khuludin liman kafara bi ọ̀rọ̀ ní iná gan ó ti wà ń déjà already kì í ṣe yí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ọlọ́run ọba dá ní ilé gbére fún gbogbo tó bá ti kèfè rí sọ́lọ́run ẹni wàhálà hádà sí àyàtìhì tó sì dọwọ́ nípa àwọn àmì ọlọ́run alhada ó da ọwọ́ ó yí àmì ọlọ́run ọba padà níbi àyà ọlọ́run ọba ìpàlára pé ní àyà àyà ń tá a ń gbọ́ yéṣu ni pé àyà al ni àmì ní àwọn àmì ọlọ́run ọba ni but àyà ọba ni because ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run ọba sọ̀rọ̀ òun al àyà ni èyí ò gbọ́dọ̀ tú nítùkùtù aya al-Qur'an èyí ò gbọ́dọ̀ tú nítùkùtù mú gbọ́ lárúbáwọ̀ òde bẹ́ẹ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọ́n bí ní pé ní wàfàkíyàtán wà ábà wàfàkíyàtán wà ábà yá àbàbákìrì kí ní súnmọ́ ábà ìdí lárúbáwá ni ní òròfẹ́ nìkan tó lè gbọ́ lárúbá láyé lẹ́yìn oúnjẹ ọlọ́run ọba kan lọ́wọ́ àríwọ̀n sálà bákìrì sí abákiri ní pé wọn ò mọ wà á bà á abákiri ní pé wọn ò mọ o ẹ wo bí tí títọ́ àlùkòrán ní tó lágbára dé kò tí lójú pé wọn ò mọ nbẹnu àkọọ́lẹ̀ ẹ̀yìn gbàgbé pé ní ẹni tí wọ́n rán sí wọn gangan ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kéèkì òun náà lójú láti sọ pé òun mọ̀ nǹkan gbogbo alamọ hadithu Umar tó mọ̀ rúgbà wá radiyallahu ta'ala pé ní بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم اطلع عليه رجل شديد ثواب ثياب arákùnrin tó wá bá nípa ọlọ́run sọ́lá tí ń bi ní béèrè rí oúnjẹ ọlọ́run ọba sọ báyìí lákọ̀ọ́kọ́ sallallahu alaihi wasallam ànábì dáhùn tó sọ ilé yìí ànábì dáhùn tó sọ ilé yìí ànábì dáhùn tó sọ ilé yìí ànábì dáhùn ń ju kẹ́sàn sí pa tó ju ìtókù tó yí sí pa ara ànábì òká mọ́ kí ànábì wí sallallahu alaihi wasallam ó ní mal mas'ulu anha bí ààlà mìíràn sáìl àmọ́ ìtọ́ abẹ́rẹ́ eléyìí ó ṣe é ṣe kí wọ́n gan ó mọ̀ ju èmi lọ mi ò mọ̀ lára ìròyìn àfáwò ní mímọ̀ tí wọ́n bá jó ní mímọ̀ lára ìròyìn rẹ̀ ní wípé ní láàdìrí ìmọ̀ ó má wò lẹ́nu rẹ̀ má Malik rahimahullah rahmatan wasi'a lára àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ tí ẹnìkan tó ń gbogbo ọmọ ẹlẹ́rìn ni kò sẹ́nìkan kan tó tó jiyàn lórí ìmáàmà ìmáàmù Malik òun ni àwọn àfáà máa ń sọ wípé ní láfàtúwá wà Malikun fil Madina lópin ìgbà tí ìmáàmù Malik sì ń bẹ láyé láyé rẹ̀ kò sẹ́nìkan kan mọ́ táà mùsùlùmí gbà fáàfáà ní lẹ́yìn rẹ̀ ó mọ̀ wá lè bí ìmáàmù Malik níjọ́ kan wá bí ní pé ogójì ìbéèrè nípa ìmọ̀ ẹ̀sìn ogójì mẹ́rin péré ló dáhùn ìyókù ogójì ọdún mẹ́rin ó ní láàdìrí àwọn abilé ní pé láàdìrí táwọn tó bí ní láàdìrí àá ẹnìkan wá ń jẹ́ náà wá ní pé ní ọmọdé táwà ti wá ní láti ìráàkì láti bàgídáàdì ìrìn bàgídáàdì máa ṣe ìrìn kékeré wọ́n sì ní pé kẹ́nìkan kan ò lè ṣe fásiwẹ́ẹ̀sì lẹ́yìn rẹ̀ àwa ń dé wọn sọ fún wa pé ní èèmọ́ máàmù máàlì kì í fún wa pé ní أتريدون أن تجعلوا كفاية جسر النار. ìtẹ́rùn wí ni wípé ẹ fẹ́ mú èjìká mi méjèèjì di bíríìjì táwọn èèyàn ó máa gùn lọ inú iná ọ̀sẹ̀ tó bá ṣe fásiwá tó bá sọ̀rọ̀ ẹ̀sìn tí ò bá mọ àwọn tọ́pọ̀ wà látẹ́kẹ́ kò máa lẹ́sà lákàbí ilmun inna as-sam'a wal wàlùfọ́àdà kúlù láyé kàkà nà ánihu mas'ula ní ìbá máa kọ́ ẹ̀kọ́ wọn kò sí ìtìjú ń bẹ̀ kò sí ìtìjú ń bẹ̀ tó nípa báyìí wàhálà àdá sí ayatihi àwọn tọ́lá ọba lọ́wọ́ pèsè iná fún àwọn tí wọ́n yí àyà ọlọ́run ọba tí wọ́n tu ní tìkùtù wọ́n wà nù wọn bákan náà wàhálà àdá sí ayatihi gbogbo atájò kó yẹ àyà ọlọ́run ọba ni wá khalqu min khalqillah ọlọ́run ló dá wa الذي خلقك فسواك في أي صورة ما شاء ركبك bó ṣe wu ọlọ́run ọba ló kọ̀m̀póòsì èmi bó ṣe wu ọlọ́run ọba ló kọ̀m̀póòsì ẹnì kọ̀ọ̀kan wa bó ṣe wu ọlọ́run ọba ló kọ̀m̀póòsì àwọn ará Mẹ́kà àwọn ará Madina àwọn ará Amẹ́ríkà àwọn ará Britain fi ayé sùúrọ́ nínú súrà kọ̀ọ̀kan nínú mánà kọ̀ọ̀kan bó ṣe wu ọlọ́run ọba nù kára áfíríkà wá ní pé ah, ọlọ́run súrà yìí tó ọgbọ́ ṣe dá ìmì yìí mo yẹ òun kọ́ ó fẹ́ kéǹjì ọlọ́ ó fẹ́ kò sí tí ò fẹ́ kéǹjì pàtàkì lábẹ́ ilé yìí alákẹ̀jẹ́ ká pe ara wa sí àkíyèsí bọ́lọ̀ bá ti dá wa wáyé pé ní ó dá wa tẹ́yìn léèyàn dúdú bọ́lọ̀ ṣe nù fí ààyè sóòrọ̀ ti máa ṣáà rọ́kàbákà bọ́lọ̀ ti wò bó ṣe fẹ́ dá èmi bó ṣe fẹ́ dá wọ̀nù mọ́ ṣe ń jẹ ìmọ̀ ṣe ń jì kálíkù ọlọ́run bọ́lọ̀ ṣe dá wa ń bẹ lára wa alhada sí àyà ti yìí ẹni tó ṣe ń jì tọ́lọ̀ wa dá yálà ọlọ́ wa ni ara wa ni kọ́dà ó fi dé orí irun orí wa á kéèké lọ́kùnrin wa lóbìnrin wa lónìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wa tabatẹ̀ ẹ̀dẹ́ yunifásitì lanko sànú wa àwọn ará táǹkẹ̀ náà bàbá tẹ̀ sí ìwọnú ọgbà àwọn náà ń rí fìrífìrí àbá máa rí à ń rí pẹ̀lú àwọn tọ́lọ́ sí àgbàlálejò lóríṣiríṣi irun ẹlòmíì kàn pé níjọ̀n àná inú nǹkan tí wọ́n fi ń dá láàárẹ̀ mọ̀ wèrè lọ́mọta ń wèrè o sàpá àmì wọn pọ̀ nínú ẹ̀kíni kẹrí irun ẹnìkan kó ta ẹnìkan sọ ń dẹ́sọ́ ní pé ní ó wúwa sí èrè kó gẹrí ọ̀nà ẹ̀ tó pọ̀ ní òjẹ́ irun ó takókó àbí aṣọ ó dọ̀tí àbí kí èyàn wọ ẹ̀wù kó ya àbí bẹ́ẹ̀ kọ́ ṣòkòtò ó ya ìwé ó ya kí èyàn ó wọ ṣòkòtò kó máa jábọ́ nídìí ẹ̀ tẹ̀fẹ́ wèrè nu àwọn nǹkan tí wèrè o because ọlọ́run bá ti àzálà ákìlàwò làákàyè tó ń bí tọ́lọ́run fi ní kí ojú ó ti àwa làákàyè ni àwọn ọmọ ìyá tó ń rí ìdí àtàwọn tó jọ ọmọ wọn ò lè ṣàlàyé fún wa pé bọ́lọ́run ṣe ṣe control panel ọpọlọ wa níkà ti yege níbẹ̀ nù àwọn àgbàlagbà náà wọ́n ni pé aláǹgànlẹ́kẹ́ ń pè wọ́n bàbá ó ní pé àárẹ̀ ọpọlọ mu àwọn òpó ẹ̀ nísìn àwọn ń rí ẹni tí àárẹ̀ òun tí àárẹ̀ Eh, àárẹ̀ ọpọlọ òmù bọ̀ àárẹ̀ ọkàn mu ìrún ó takókó ṣòkòtò tó ya bàbá ní bàbá kan bẹ́ẹ̀lẹ̀ yìí jọ ohun Allahu akbar tí eh, àmọ́ àádọ́rin ni Allahu akbar ẹ máa wọ kéwú ńláńlá àbàbá ní pé àádọ́rin ìran wèrè ní ń bẹ Allahu akbar pé yìí tó bá wọ ọjà òun ni ọba wọn

àìwá sí ìwọjà wọn náà kọ́lọ́ kó àmàna wọn àrùn tí ń ṣe wá lórílẹ̀-èdè yìí pọ̀ àrùn tí ń ṣe wá ó pọ̀ láàrin orin kan bẹ táwọn máa ń kọ́ nílé kí ó a ní pé sẹ́rújú nàjáàtà wà látẹ́ slip matlaka ha iná tẹ̀sí náta látẹ́jìlì ha inna as-safinata la tajri ala yabatin ẹni pé èyí ẹ̀yìn ẹnìkan ló ń wá ìgbàlà ń wá àrànṣe ń wá kíyàwó má jẹun ń wá ìfọ̀kànbalẹ̀ nínú ìlú amáàrìnà rẹ̀ ọ̀nà kan náà là ń rìn gbogbo wa náà láti máa ó dá lójú wípé sẹ̀fínà ọkọ̀ ọkọ̀ ojú omi kì í rìn lórí ọ̀dàn ọkọ̀ ní máa ń rìn lórí ọ̀dàn ọkọ̀ ojú omi òun rìn lórí ojú omi a ní fàkànbalẹ̀ a ní security challenge a ní wá alẹ́yìn pọ̀tàwà ọwọ́ ara wa láti fa o ọ̀sán àwọn àgbàlagbà náà ni pé ní ẹni tó bá ṣe ń tẹ́ nìkan ò ṣe rí àbí oríire náà bórí nǹkan tẹ́nìkan ò rí rí ẹ jẹ́ ká náà wò nǹkan tá à ń rí nǹkan fojú rí ẹ jẹ́ ká nǹkan ń sọ lọ́rọ̀ ẹ jẹ́ ká wò níta ń ṣe níṣẹ́ ẹ jẹ́ ká wò wò níta bẹ́ẹ̀ bá ń lọ bílbọ̀ọ̀dù káàkiri gbogbo sáìnbọ̀ọ̀dù yányán kí là ń rí níbẹ̀ nínú ilé ẹnìkọ̀ọ̀kan wà nípa àwa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní tí wọ́n ń fi owó ra àbí kókó owó rẹ́ǹtì tí ó ba inú ilé ń jẹ́ fíìmù móvíìsì oríṣiríṣi ẹ bá sọ fẹ́ lónìí wọ̀ ní pé àǹfààní ń bẹ ń bẹ ẹ dákun ọgbọ́n òní ń bẹ ní móvíìsì gbogbo táwọn rí lónìí nǹkan táwọn èèyàn ń rí tí wọ́n ń rí pé wọ́n ń pààyàn because wọ́n ti rí pé àwọn kan ṣe móvìsì wọ́n pààyàn náà fi lówó kò wá mà wípé àwọn yìí wọ́n fẹ́ jẹun ni kò sẹ́nìkan kan tó lè pààyàn lówó kò sí ń tọ̀hún ṣùgbọ́n tí wọ́n ti rí nú nǹkan tí wọ́n ń wò òun náà wà fẹ́ practicalize rẹ̀ yóò máa wá dẹbi ọmọkọ́mọ ayé wa bàjẹ́ débi pé ibi tó ti rí ẹ̀ka rí ọgbọ́n gan-an òun náà wá bàjẹ́ láti jáde nípa àwọn ọmọ tá a pààyàn ní dóòndó àdúgbò ti pé ọlọ́mọ alẹ́ kéwú ni láti fún àwọn alẹ́ kéwú ni wọ́n lóòótọ́ ẹ́ ọmọ àfáà ń bẹ láàrin wọn ẹ́ ọlọ́mọ alẹ́ kéwú wà lára wọn ṣé àdánwò kọ́hùn oníjọ́ nǹkan máa wí ni pé ní iṣẹ́ ńlá lórin kéwú ìsòkú nǹkan ìjàgbọ́n dípítọ́ ọmọ ilé ìbá ti ń kọrin ìjàgbá fẹ́ bẹ̀rẹ̀ nìbọ̀ tí wọn ò fi ìjàgbá wọn ò fi ìdàlúrú ròyìn ọmọ ilé kéwú rí bàbá fi ròyìn ọmọ ilé kéwú bàbá iṣẹ́ ńlá ni orí ike olùkọ́ sí nítorí èyí ó jòkó tí ọ ha dáadáadáa ìjàgbá ní ti sùkú fẹ́rí tàwọn babaláwo kẹnu mọ́jìlẹ̀ ní irọ́ ni ogun ẹ̀ kò sí nǹkan kan níbẹ̀ lónìí kọ́lọ́n sànù wa tó àwa ara wa kákìí ra wa irun tá à ń ṣe sórí àìwò tá à ń wọ̀ sọ́rùn ìrìn tá ń rìn ẹ jẹ́ sí àwọn ìkẹ́ ọlọ́run ọba wa ẹ jẹ́ kákìí sí wọn ìkẹ́ ọlọ́run ọba àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn ọkọ wa ẹ jẹ́ kákìí sí wọn àwọn fi ọ̀rán ti pọ̀ ní pé ní mo lọ́mọ níbi báyìí pé àkámáwá máa lẹ́nìkan tẹ́ máa wò pé dákun máa bá mọ́nítọ̀ rẹ̀ kọ̀sọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí àwa náà ń rí wọn yìí ti kó lọ́rọ̀ àlọ́ àpagbè fún àwọn táwọn gbé táǹkẹ̀ ẹlòmíì nílé ọmọbìnrin ni ọmọ ọkùnrin ni tó bá dé skul ó ti di a complete marital life ni wọ́n ń gbé ìgbésí ayé lọ́kọláya tẹ́nìkan ò sì so wọ́n pọ̀ ẹnìkan kan kò so wọ́n pọ̀ wọ́n jọ ń gbara wọn sílé wọ́n jọ ń gbélé wọ́n jọ ń ṣe wá tó ọlọ́run kó sànù wa wàhálà hàdà sí àyà tì í lára ẹ̀mí pé yóò chẹ́ǹjì ayé ọlọ́run alukur'an àbí sunna àbí kó chẹ́ǹjì ẹ̀dá bọ́lọ̀ bá ti dáa alẹ́rì ọlọ́kọ́ka fàṣàwọ́ àkàfà àdàlákà sí ayé ìṣòro tí máa ṣe é rọ̀kàbàkà wàhálà hàdà sí àyà tì í wà kótóbì yìí àtàwọn táwọn yìí tẹ̀rọ ọlọ́run bá padà wà rúṣọ́lì wàjáàlà àwọn màjùbí náà àròyà pé àwọn eléyìí àwọn òní rí ọlọ́run ọba o kàlà iná àwọn yawma idhin an rabbihim la mahjubuna fi surati mutaffifin tó àwọn yìí ọlọ́run òní rí ọlọ́run wa anna Allah tabaraka wa ta'ala yaji'u yawma al-qiyamah ọlọ́run ọba tó bá dijọ́ gbìndé ọjọ́ ìṣirò ọlọ́run ó dé ọlọ́run ó wà wa ja'a rabbuka wal malakun sọ́fàn sọ́fà wal malaku sọ́fàn sọ́fà àmọ́ kì í ṣe pé ní ọlọ́run ó lé ìdí àwọn màláíkà kọ́ o ọlọ́run ó di àwọn màláíkà ní òde rárá ìtumọ̀ rẹ̀ kọ́ òun ọlọ́run ó dé níjọ́gbẹ̀rẹ̀ kìámà àwọn màláíkà náà ó dé títí wọn náà sàrántà ń sọnù ìtumọ̀ bí wọn bá túmọ̀ àlùkùrá ní ìyẹn ó padà sí bóun lànà bí ṣe tu sallallahu alaihi wasallam fún àtàbí rẹ̀ àti bóun lọ́kọ́kọ́ tu kí bóun lọ́kọ́kọ́ ní sọ̀kalẹ̀ fún

inna allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima inna allaha ọlọ́run ọba wa malaikatahu àtàwọn màláìka rẹ̀ yusalluna ala nabiyyi kìí kí wọ́n jù kó bá jù kó yìí o ọlọ́run ọba ń sallallahu alayhi wa sallam àwọn màláìka náà ń kàtígórì ẹlẹ́ẹ̀kẹta ọlọ́wà invite àwa náà káà náà máa ṣe individually ní kálukú sàtàlá fanisàlá àrẹ wàsálà so títọ́ alukur'an bí o ń ṣe ọlọ́run bá ṣe tu báwọn àtàbí ti gbà á lẹ́nu rẹ̀ sallallahu alaihi wasallam وجاء ربك والملائكة صفا صفا لعرض الأمم وحسابها وعقوبتها وثوابها يوم màjú òun wíwá tí wọ́n wà níjọ́ àròsọ́ọ̀tì níjọ́ ìṣirò níjọ́ ìṣirò wọ́n wà láti wá ṣe ìṣirò láti wá rẹkọmẹ́ndì ìyà fáwọn tó bá tọ́ sí i láti wá rẹkọmẹ́ndì ládàá fáwọn tó bá tọ́ sí i àbẹ̀lọ́n kọ́lọ́ kó má jà á tọ́ sí yà. wàtúbà màwàzínù lèwàzínù àmàlì lẹ́yìnbáàd ọlọ́run ọba wọn wà á gbé òṣùwọ̀n kalẹ̀ láti máa fi wọn iṣẹ́ faman sakulat mawazinuhu faulaika humul muflihun ẹni tọ́lọ́wọ́n bá ní kí òṣùwọ̀n tiẹ̀ kó tẹ̀wọ̀n òṣùwọ̀n dáadáa rẹ̀ kó tẹ̀wọ̀n yìí ti ó ti là. wa yu'tawna sahifa a'mali sahifahum bi a'mali wọn ò máa fún wọn ní àwọn tíraṣẹ́ wọn tíraṣẹ́ wọn faman utiya kitabahu bi yaminihi fasawfa yuhasabu hisaban kathira wàyánqalíbù ìlà àlèyí masrura ìgbàtíra ọ̀nà méjì ni àwọn kan bẹ yutawna mukarramina mu'azzazina pẹ̀lú àpálẹ́ àti ọwọ̀ àti ọwọ̀ ni wọ́n fi fún wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn yíò ọlọ́run ti sọ́nà alùpàá ní pé ní pàṣẹ́wọ́pàá yóò há sábọ̀ ṣe sábà yẹ̀ sí ọ̀rọ̀ ìṣirò wọn ọlọ́run ṣe ní rọrùn wọ̀yán pàlíbù ilẹ̀ àhàlì mẹ̀sùrọ̀ inú wọn ó dùn gẹ́gẹ́ bí ọmọ iléèwé wọn bá pé èèyàn ní ni the best nínú subject kan ilé òdùn òun ó proud so yóò mú proud ni bẹ́ẹ̀ náà ní ìjẹ́ mìíràn tí a máa aláǹkóso wá méjì náà wọn fi gbà wọn ìdà kó jẹ́ pé ní láti ẹ̀yìn wọ́n ti gbà àti ẹ̀yìn ohun àbórí àwọn tí wọ́n fún wọn ni wọ́n kẹ̀yìn sí wọn tẹ́mọ̀ èèyàn bú èèyàn sábà associate ara ẹ̀ pẹ̀lú èèyàn bú pẹ̀lú ẹni bú ni tó wọ́n yà fún un ní síra rẹ̀ wọ́n kẹ̀gbẹ́ sí má kó bá mi. àbí báyìí pé ní wọ́n kàn fi ọwọ́ òsì júwe lé hàn yorùbá náà rẹ̀ pé ní àwọn ó fi ọwọ́ òsì júwe lé fún ọ lọ́nà máa ń wí bẹ́ẹ̀ fún ẹni tí tábà rò pé lè ó sẹ́ẹ̀ owó èyí fi owó sì júwe ilé fún ọ̀rẹ́ lágbájá yìí sọ ní pé ní ó ṣe nǹkan tí ò dáná so abẹ́lọ́hún kọ́lọ́n kọ́ mọ́ ṣe tó abẹ́ àwọn kan bẹ ẹ̀yìn wọn ti gbàtẹ́ra wọn àwọn kan bẹ owó sì ní ìkíní kìí tó bá jẹ́ ní méjèèjì àti bàtà burúkú ni kọ́lọ́n ṣe tó abẹ́. ومن أوتي أوكي ومن أوتي كتابه وراء ظهره فأولئك يصلون سعيرا أو يوم أنا نواو أو أنا أنا نواو وأن حق afárá sìrátì òdodo ni o kò sí èméjì ń bẹ́ o yẹjúzù alẹ́ìbáàdù bí kọ́dírì àmàlìhìn ẹni kálukú kọjá lórí rẹ̀ lóhùn bí wọn iṣẹ́ tó bá ti láyé ni láti sọ yìí níjẹ̀ ẹjọ́ fanajúna mutafawitun fi sur'ati najati alayhi min nari jahannama àwọn tí wọ́n kọjá lórí rẹ̀ wọ́n yàtọ̀ síra wọn ní kíákíá ní yóò ṣe sáré kó lórí ẹ̀ àwọn mí ń bẹ fọ́nà wọn ò ti kọjá tó máa béèrè pé àti bọ́n láàgùn afárá kan ọlọ́run ti mú wọn kọjá wọn ò mọ̀ fọ́nà wọn ò ní feeling àwọn kan bẹ wọn ò mọ̀ pé àwọn ń gùn bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn fi gùn ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tó lára kọ́ mọ́ ó sì ròyìn rẹ̀ yí pé ní ó ti rìn ju irun orí lọ ọ̀tàágùn wa inú kùn ilá wa kò sẹ́ni tí gùn àwọn mí ń bẹ ìwọ̀n àwọn àpọ́wó yóò dápa sí wọn lá àwọn òdọ́gbẹ́ ẹ̀jẹ̀ ó jáde àwọn nìkan kọjá àwọn ìmọ̀ òjà sínú ẹ̀ afárá àti ọ̀rá tún abẹ́lá ọ̀nkọ́lá ọ̀nkọ́lá fún kó ṣe ní ọ̀rùn fún wọn láti gùn qala wa qawmun aw baqatun fi a'maluhum náà àwọn àkàmọ́jẹ́ pé ní iṣẹ́ wọn yóò já wọn sínú rẹ̀ wọ́n sáré pọ̀ wọn wọ́n fọyọ̀ wọn kò ń bẹ̀ àìsànjọ́ ní ìwí pé ní ká mójútó ní ìwẹ̀ ẹ̀ṣẹ̀un ìwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a máa ń wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà ìwẹ̀ nífàsì àti ìwẹ̀ haibọ̀ ìsámbẹ́ tá àrántí mú ojú tá àrántí mẹ́nu bà òun ní ìtọ̀ ìtọ̀ táǹtàn ìtàǹbà wa ó lẹ́gẹ́ o ẹ̀yin jàmáà ó lẹ́gẹ́ ìtọ̀ tá a máa ń tọ̀hún kárí táǹtàǹbà dáadáa ká sì tírèyìn àwọn ọmọ wa lórí bí ó ti máa táǹbà ọmọ ó mọ̀ wípé ní òun ò gbọ́dọ̀ tọ̀ àfikún òun sáńbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a máa rí àwọn ọmọ tí wọ́n máa ṣe é títọ́ bá ṣe ń gbà bí tó ti ń ṣe náà ló ti dìde tí o tún dá sókò pọ̀tọ̀ padà tí o tún máa bá rí rẹ̀ lọ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé tí wọ́n ń ṣe òun lóòótọ́ nígbà ní stéèjì òun ò ní tí ì máa kọ ẹ̀sẹ̀ kalẹ̀ fún wọn but tó bá bá a dàgbà tán wàhálà ni ẹ̀rí wá látọ̀dọ̀ ń ṣe ọlọ́run ọba ìkẹ́ wọ́n yà nẹ́bí ń kọjá lọ níjọ́ kan sallallahu alaihi wasallam ó wá kọjá lára sàárè àkọ́kọ́ nítorí ni wípé wájà bá ti ká ó tọ́ sí ó tọ́ sí ẹlẹ́ẹ̀kejì ó tún kọjá lẹ́gbẹ̀ẹ́ ó sọ wípé ní wájà bá ti ká òun náà tọ́ sí àwọn àtàgbà àti àníṣà sallallahu alaihi wasallam wípé ní ya Rasulullah ńgbà ọkọjá lákọ̀ọ́kọ́ ọ ní pé ó tọ́ ẹlẹ́ẹ̀kejì ó sọ kí ní sọ sí wọn nítorí ni pé ni wọ́n ń jẹ ìyà lọ́wọ́ nù sáré wọn àmìjẹ́jì ìkí ní jìyà ìkejì ń jẹun sínú sáré kan náà ó ń ṣe ọlọ́run ìkí ọlọ́run tó kọ́ máa bá wọ́n ni pé amal awwal àmọ́ àkọ́kọ́ nínú wọn àmìjẹ́jì wọn fàká nàyẹ́ ń ṣí báyìí náà sí dìnnàmíìmà òun tiẹ̀ àwọn bàbá a máa ń pè ní asunrunwájú pàmásì pàkọ́ yóò gbọ́ sí eléyìí yóò lọ sọ fún tọ̀hún yóò tún gbọ́ sí tọ̀hún yóò lọ sọ fún eléyìí ní nǹkan tí ò ṣẹlẹ̀ àbí ó ti ẹ̀ ṣẹlẹ̀ náà kàkà kó gbìyànjú bí ó ti ṣe àtúnṣe yóò tún máa dàrú sí ni lára bíbà tí ẹ̀ ń tí ń ṣiṣẹ́ náà kalẹ̀ fúnra ẹ̀ ni ẹ̀dàpọ̀ ìbò ìbò ẹ̀ pé ó ṣe ń pò lójú ìtawọ̀ máa pè ní ní pé ní ah, àbọ̀bọ̀ yẹn ó smart àwọn olóṣèlú tẹ máa ń lò láàrin ara púpọ̀ wọn ní kó smart ni à politics ni ó ń play politics ni ń play náà. ẹlẹ́ẹ̀kejì náà méjèèjì àwọn tí ọlọ́run ní pé ní wàá mọ̀lẹ́ áhàrù sallallahu alaihi wasallam fàkẹ́ànà láàyè sẹ́dẹ̀rí hù min pé òun èé sáńbà tán dáadáa ẹ mọ̀ wo láyẹ̀ sẹ́dérò òní o kìí sá tán kìí pé kìí sá o kìí sá tán tó bá sáńbà kò ní jókòó tán dáadáa àméjèèjì eléyìí ń jìyà torí pé ní ìmọ̀ ń sòkókó ìmọ̀ ń sọ wájú pàmò àti pàpọ̀ eléyìí ń jìyà torí pé ní kìí sáńbà tán dáadáa so eléyìí ń àméjèèjì àtọ̀bọ̀tà àti sọ́lẹ̀ kiri ìkálásọ àtọ̀ ìkejì tó nípa abáyé dákun kákíyèsí ìwẹ̀ wa kákíyèsí sábà ń tọ̀ ká máa sábà dáadáa then kájìnà sí ìso irun wájú pọ̀ mọ́ sípàkọ́. والإيمان بحوض رسول الله صلى الله عليه وسلم nínú àkídà mùsùlùmí tẹ̀m̀pẹ̀tà ń kàlá àtijọ́ yìí àkídà náà ni ti àwọn alákìdá àwọn alákìdá nínú àkídà mùsùlùmí ni wípé ká ní ìgbàgbọ́ pẹ̀lú haud àbàtà tọ́lọ̀ wọn bá bùn ànábì sallallahu alaihi wasallam odò akérèmọdò tọ́lọ̀ wọn bá bùn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ wọn bá fi ó fi tú ànábì lójú ni sallallahu alaihi wasallam inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar ìjọ ọdún níbi kálukú múra ọdún léyà ọmọ ànábì wákò sallallahu alaihi wasallam tàbí ọgbọ́n ọgbẹ́ ọkàn ni jóròhùn kọ́líbì ni ọgbẹ́ ọkàn abara la nẹ́tọ̀ lọ́wọ́ àlẹ́ wàsálàm anábì náà banújẹ́ anábì náà banújẹ́ abara ni sọ̀rọ̀láwọ́ àlẹ́ wàsálàm pọ̀tó wá ṣe wá láti wípé bókù bá kú fún yàn ìmánì ò débi wípé ká ní pé ìmánì ní pé àwa kódà kódà àti ẹ̀mọ́ la hàn hàn la èèyàn máa lára ni èèyàn máa ń máa lára pópókú pàápàá jùlọ ọmọ yóò máa la yóò ní fílì rẹ̀ but ìmáàlì lè yóò fi sọpírẹ́sì rẹ̀ tí anábì ń kọ́ sallallahu alaihi wasallam anábì wa sọ ọkọ̀ àjọ náà sallallahu alaihi wasallam pé ní àlàáìnù sẹ́dùmá à omi yóò bọ́ lójú omi gbóná yóò bọ́ lójú tí wọ́n bá kú ọkàn ó bàjẹ́ wal qalbu yahzanu ọkàn ó bàjẹ́ ọkàn ó bàjẹ́ nípa ń pè lábára nípa ń pè ní báṣárònú ìpè kómi ó bọ́ lójú kò sí láì fi ń bẹ̀ kọ́kàn ó bàjẹ́ kò sí láì fi ń bẹ̀ àmọ́ bo láì fi wà ó ń ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run tó lọ́la wá sọ pé ní wàláàkìn àmọ́ o lánàá kó ló ilà máa yọrọ bí rabbana nǹkan kan ò gbọ́dọ̀ bọ́ ní ẹnu ọmọ mọ̀mìnì àti nǹkan tí ó yọ ọlọ́run ọba nínú nǹkan tí inú ọlọ́run ó dùn sí òun náà ni ọmọ kú náà bó kú omi ó bọ́ lójú násọ́rà ni lára ẹ̀sìn ni kómi ó bọ́ lójú láì tẹ̀ pariwo a sì mọ nkákif àbí tíṣù a sì mú ọkàn ó bàjẹ́ ìyóò fẹ́ gbóngbá yóò máa mú àwo násọ́rà ni àmẹ́lẹ́ẹ̀kẹ́ ẹ̀ta gbọ́dọ̀ wáyé a gbọ́dọ̀ wí nǹkan kan lẹ́nu àti nǹkan tí ó dùn ọlọ́run ọba nínú táàfin sin lọ́run kí ni nǹkan náà alẹ́gbẹ̀rẹ̀ ìdá àkọ́bà fí mùsíbà tún qalu inna lillahi wa inna ilayhi raji'un اللهم أجرني من مصيبتي هذه واخلفني منها خيرا أدوى تاكد اللهم في قرار لا gbogbo wa pátápátá ọ̀dọ̀ rẹ náà sì ni ìbùsẹ́rí sí ìwọ ọ̀dọ̀ rẹ lápadà sí àtọ́ àkọ́ǹtìlìtì rẹ̀ Allahumma àjírní ní mùsíbà sí hàrí ní tó ṣẹlẹ̀ sí mi yìí mùsíbà ni ọlọ́run sàmílẹ̀sàn rẹ lórí ẹ̀ wàhálófúnni mi ni àkọ́ ìrọ̀n kọ́ wá fi dáadáa pààrọ̀ fún mi yálà ó mùsálámátà yàrá Ummu Salamata ọ̀kan lára àwọn ìyàwó ní sallallahu alaihi wasallam ó ní pé òun á àdúrà yìí lẹ́nu ànífọ̀nà sálà òun sì ṣe ọlọ́run bá ti ṣe fóun bọ́lọ̀ bá ṣe wá ṣe fún yàrá Ummu Salamata wọn bẹ́ẹ̀ náà ló ti ṣe fáwọn míì náà bẹ́ẹ̀ náà ló ti ṣe fáwọn míì náà títí dòní àǹtí ti di ọ̀la gbogbo òkú tó bá kú àbànújẹ́ ọmọ ni bàbá ni ìyàwó ojú ó dá mi àmọ́ àníwí nǹkan kan mi àti kọ́ńtọ́lọ́ tó yọ ọlọ́run bá nínú irú ẹ̀ náà ló wá ṣẹlẹ̀ tó ń fi ọlọ́run ìkọ́lọ́run tọ́lá rẹ̀ kó máa bá ọlọ́run wá ọba tó náà ṣe ń tọ́lọ́run ní kó ṣe àdúrà tó ń tọ́lọ́run ní kí kó ṣe ọlọ́run wá fi tó dá àpàrọ̀ fún iná àtọ́ iná ká àlìkáwùsà àwọ ọlọ́run àwọ ọlọ́run abùn ní àbàtà àlìkáwùsà láyé ń bí ìkọ́ wò ní ọgbẹ́ni kìámà ó ń ṣe ọlọ́run bá ní sọ̀rọ̀ àṣálà ń pé funfun omi òun ó funfun ju gbogbo tí wọ́n funfun lọ ó sì ìtútù rẹ̀ ìtútù tí ó nọ́mà ní ní dèédé bùkátà èèyàn ó sì gba ju gbogbo tí ń jẹ́ wàrà lọ ó ń ṣe ọlọ́run ìtọ́nà tọ́lá rẹ̀ kọ́ bàbá ní pé ní gbogbo ẹni tó bá tèèsì rẹ̀ tó bá fi kan ẹnu láyà ọ̀gbọ̀nmáwú àbàdàn ohun bí o tún gbé mọ́ sallallahu alaihi wa sallam tó a ní ìgbàgbọ́ pé ní gbogbo mòmí ní òmùnú omi òun láyé ọdún ọmọ ìṣẹ́rìbà mẹ́nu o ẹnìkan kan onígbẹ̀ǹdẹ̀ àmọ́ o wà yóò man baddala wà yóò gbogbo ẹni tó bá yí ẹ̀sìn tó ń ànẹ́sọ̀rọ̀ sára ń gbé wá tó bá yí padà wọn níjọ́ débi ẹ̀ o wọn ò níjọ́ débi ẹ̀ o ó ń ṣe ọlọ́run ìkọlọ́kọlọ́ kan bá wa fún ọdún àdínkù mi pé tó bá di dọ́gbìn rẹ̀ kí á mọ̀ pé tó bá di áódò yìí ànẹ́sọ̀rọ̀ sọ fún wa nígbà tó fẹ́ kú pé ó ní ana fúrúsù kún kìlìjánà ní máa retí yín o nígbà tí yẹn ń dágbére pé yín máa retí yín o lọ́gbà àlìjánà níbi omi yìí ọlọ́run máa retí wa níbẹ̀ ọlọ́run máa retí ó sọ fún wa pé òun máa retí wa. wọ́n ní àmọ́ ẹ sọ́ra o níbi àdádálẹ̀ nínú ẹ̀sìn tuntun bá dìjọ náà òun ó rí àwọn ọmọlẹ́yìn òun sábàá sọpá náà bá ń sọpá ọmọlẹ́yìn òun kì í dípà sábẹ́ nìkan ní ìtọ́ra sálọ kódà àwa náà ọlọ́run ọba yóò gbogbo àti ìwò lè pẹ́ tó lẹ́yìn ní àsìkò ó ń ṣe ọlọ́run ọba yóò dá wa mà sallallahu alaihi wasallam ànábì ó mà wá sallallahu alaihi wasallam ó ní ọlọ́run á fi hàn wípé òun wà máa rí àwọn kan nú ọmọ lẹ́yìn òun tí wọ́n láwọn táwọn láwọn ń tẹ̀lé òun níjọ́ náà wọ̀yùbàdùnà wọ̀yùbàdùn wọ́n mọ̀ wá lé wọn wọ́n mọ̀ lé wọn sẹ́yìn ó ń sọ ọlọ́run ní wípé sallallahu alaihi wasallam wọ́n wọ́n sọ pé ní ya Rabbi ìrẹ́ ọlọ́run ìrẹ́ ọlọ́run àwọn eléyìí ara àwọn àjọ mi náà ni wọ́n ah, ọlọ́run bá ní sàlékún kí àtìjẹ fún wọn ara máa ń ta wọn tí wọ́n bá ń rí àwọn èèyàn wọn tí wọ́n ń lọ bí ìyà ẹwùn táà ní sọ̀rọ̀ sọ́lá bá wí ṣe bí the same thing náà nànábì inú òwí ọ̀sẹ̀ pé ní ìrọ̀ ọlọ́run ọba inna hadha min ahli pé nàbì inú òun pé ọmọ ẹni yí ara ọmọ òun ọmọ òun ara àwọn áálò náà sì ní tí ọlọ́run bá ti sàdéhùn wípé ní gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé mi ọlọ́run nípa wọ́n rẹ̀ ọlọ́run ọmọ òun ní í kí ọlọ́run bá rí fún un kò wá sọ pé ní ìnáwó lẹ́sà min ahlika ìnáwó amalun ghayru salih níbi kìrá mi ìnáwó amila ghayru salih eléyìí kò sí lára àjọ rẹ o kò sí lára àwọn èèyàn rẹ o èyí ọmọ bú nìyún the same thing náà ni ó ń ṣe ọlọ́run bá wí fún wa sallallahu alaihi wasallam nínú àwọn irú instance bẹ́ẹ̀ wípé òun náà wàá pariwo pé ọlọ́run àwọn eléyìí ara àwọn ọmọ lẹ́yìn mi nìyí ó ní ọlọ́run bá wá wọ́ ọ̀nà ọlọ́run ó kìlọ̀ fún pé ní sọ́ra rẹ o sọ́ra rẹ torí pé wúgbà tí wọ́n ti kú tán ọmọ nǹkan táwọn eléyìí dánwò nú ẹ̀sìn lẹ́yìn rẹ̀ ah anábì ní pèmí náà yà sọ̀rẹ́ndà sallallahu alaihi wasallam kí ni ó wí nígbà kan wọ́n sọ pé ní sahqan sahqan liman baddala wa ghayyara dina muhammadin sallallahu alaihi wasallam ègbé ìyà kó máa bẹ fún gbogbo ẹni tó bá ti jẹ́ǹjì ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run òun náà ni àwọn àfáà tí máa ń wọ́nù fún wa látìgbà tó ti pẹ́ látìgbà tó ti pẹ́ wọ́n máa ń fún wa lára nǹkan tá ń pè ní bíbíà bíbíà bíbíà bíbíà tí n tú láti kí gbogbo owó mọ̀ ni àti òní já rọ́nà lọ yorùbá náà sọ wípé ní ẹni tí ò ní já yó àáfòmí tiẹ̀ náà sí ní kálẹ̀ bá àjọ yóò papọ̀ ẹni tí ò bá ní jẹ́ kárọ̀nà ló níbi ká mọ́ mọ́nà àbàtà àlùjẹ́nà ti wá ń tà ń jẹ̀ náà rẹ̀ lásìkò òtútù àádìde lásìkò ooru àádìde lọ́sàn àádìde lóru làádìde kwáyé pé kìíní kan ni ò wá ní jẹ́ ká ṣe àfikà mọ́ ò àfikà mọ́ ò náà ni wọ́n ń pè ní bíbẹ́ àà oríṣi ọlọ́run ìfẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kọ́ máa bá ọtún tó ń bomi wípé ní mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́yẹ amúrò náà ọwọ́ àrọ́gbò ẹnikẹ́ni tó bá ṣe nǹkan tí ò wà rẹkọmẹ́ndẹ́ẹ̀dì tí ò sínú àkọọ́lẹ̀ ó dá lù láyà ni o ló bá dàjí nítorí ọba fi ròyìn àwọn akanu sọ́ọ̀tù fòrùkọ́n wọ́kọ̀dínmúná ìlà máa àmìlú mi ní àmàlẹ́ náà hàbẹ́ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká kíyèsí nínú ẹ̀sìn tẹ́rí ìgbàláyè ń bẹ fún anú ọ̀rọ̀ ayé rẹ̀gẹ̀dẹ̀ tí ò láàlà ọlọ́run ọba nínú ọlá rẹ̀ ó ṣe àfitì bá ṣe máa ṣe ó ṣe àfitì rẹ̀ tó wá wọn ọ̀nà ayé ọ̀tọ́ bá ti di tàlẹ̀kìyàmọ̀ àfitì kásọ́ra dáadáa kásọ́ra dáadáa nígbà tàlẹ̀kìyàmọ̀ ibẹ̀ náà láti máa sọ̀rọ̀ bíbíà tó pẹ̀lú ògbólá tún ṣàjọyọ̀ eléyìí ńná àtàrí ìkànjẹ́ níjẹ̀ ìjọ wípé hadithu bàrọ̀ ibn Azib radiyallahu ta'ala anhu padà wá àsìkò tá a kà fúnra wa inshallah nǹkan pè ní náà á padà wá àsìkò tá a ṣàlàyé tó ó kò mọ̀ ni lábẹ́ wípé tí ò bá ní jẹ́ ká yó a fi tẹ̀ kéèyàn ó dá àdádálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo táwọn bá ti ń pè ní ẹ̀sìn àwọn àwọn àgbàlagbà náà máa ń sọ nítorí pé ní ìmọ̀ ló ní kí ni àdínì ọgbọ́n ògbé ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé ọgbọ́n ògbé a ṣe wọ́n ti ní a ṣe ni tẹ̀sìn níbẹ̀ ní ìmọ̀ ní pé àkáká ní ìgbàgbọ́ pẹ̀lú nǹkan láì béèrè bó ló ti yẹ kó rí ìmánì nù. tò nínú ẹ̀sìn alìmáàmù abu ishaq shafidi rahimahullah náà tán kọ síra òun náà kú ní seven and something so òun ló ti define bídíà ó ti definition bídíà ó sàlàyé fẹ́ náà ń pè àwọn àwọn yẹn ti gbà wípé ní definition rẹ̀ òun ló fẹ́ wà more accurate jù ní súnmọ́ bóòlù ti júwe bídí àti wọ́n sọ wípé ní tariqatun fi ddini mukhtara'atun tariqatun fi ddini mukhtara'atun tudaha biha ash-shari'a yuqsadu bis-suluki 'alayha al-mubalaghatu fi ta'abbudi láǹkó ìta ní bídí àná pẹ̀lú pé ní ojú ọ̀nà kan nínú ẹ̀sìn Din nínú ẹ̀sìn kìí ṣe fìdóníyà ti tinú ayé mùkútàrà táwọn akákan ìvẹ́ǹtì rẹ̀ wọ́n dìvẹ́lọ́pù ẹ̀mí kò sínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ̀rí fọ́tún fìdín mùkútàrà àtún yóò sọ́dọ̀ bí sòlókà léha kí náà ẹ̀ sórí kí introduce rẹ̀ kó lè bá a máa jẹ́ nǹkan táwọn èèyàn ó máa ṣe tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa gbọ́ gbalada sí anything tábàtì màpá fẹ́ máa ṣe táwọn gbalada lórí ẹ̀sìn ni yókùsọ̀dù bí solókà léha almobala rásùfìdín afẹ́ fi fún dúnnímọ̀ ẹ̀sìn wa dáadáa sí definition kókó ẹ̀ náà ni wípé gbogbo téèyàn bá ṣe nú ẹ̀sìn ìrun ààwẹ̀ zaka ájì àjọkàn àdúà ìfẹ́ràn ìfẹ́ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ láwọn oríṣiríṣiríṣiríṣi ẹ̀sìn ó ní bó ń ṣe ọlọ́run bá ti sọ̀rọ̀ ọlọ́run sọ́là tó ní ká ṣe láti ní pé àìmọ ìyá ọ̀sọ́ yorùbá ní ọ̀sọ́ lọ bọ̀ táwa níwájú ọlọ́wọ́ bá ló lọ́rin jọ́kàn bí mọ́tàbà àti ìdọ̀wọ́ lọ́kọ́lọ́n kó bá ń sàlékún dáadáa wọn èmi àtòní yìí náà ni bàtà rẹ pé ní àìmọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ àbábá ní pé àìmọ ìyá ọ̀sọ́ ju bàbá ọ̀sọ́ lọ láti rí lóòótọ́ àrí pé ní observation ó wọ̀ sí ẹ̀ ó wọlé nígbò lọ́tọ́ dáyé náà èmi bàbá ọ̀sán àti yọ̀ọ̀sán náà ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń bẹ fọ́sọ̀ tó dé pàtọ́sọ̀ tó ti máa tó ń bẹ pàtọ́sọ̀ dàgbà tí nǹkan tí ọ̀ṣọ́ ò lè rí àwọn tó ń rí so àyímọ̀ yọ̀ọ̀sọ́ ju bàbá ọ̀ṣọ́ lọ ẹ̀sìn òun a lè mọ ẹ̀sìn ju oúnṣẹ́ ọlọ́run ọba lọ ìfọ́lọ́ntàlà kó máa bá a bí mo ti sọ pẹ̀lú ògbọ́lọ́ a tún ṣe àlékún lórí ẹ̀bọ̀ kákàmà yóò ń pé dídá oṣù ọlọ́run ti wá fún wa ní rule of law kan sallallahu alaihi wasallam oṣù ọlọ́run wa ni pé àlékún iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'a wa kulla bid'atin wa kulla dalalatin sallallahu alaihi wasallam ẹ̀wọ̀ sequential arrangement tó yìí lóyìn bó ṣe tó فإن كل محدثة بدعة فكل بدعة فكل ضلالة في النار صلى الله عليه وسلم وإن شاء الله أنت لعيكم صلى الله عليه وسلم وإن لو أعطى في من سيقني وإن شاء الله صلى الله عليه وسلم يا سعدي تركنا على محجة بيضاء الله أبقى في شكرا لكم ó ń ṣe ọlọ́ọ̀gbàgbà tí ń lọ sọ̀rọ̀lá àyọ̀sálà ó fi wálẹ̀ lórí màhájà ọ̀nà tó plain tó clean tó wide tí ò rújú lẹ́ìlú akànà àríyá kò sí àtọ̀ láàrin ọ̀tọ̀rọ̀ àtọ̀sán islam gbogbo ẹ̀ láyẹ̀ sí buhari ha ilà ẹnìkan kan ò ní wá dìríètì ó kò níbẹ̀ àtẹn tó bá chúùsì pọ̀lọ́ntìlì fóun fóun fẹ́ nù fún àwọn olókù àbílẹ̀ ọ̀kọ́lá ọmọdé á nù. Ah, sheikh adam rahim alamata wa ṣe nú àwọn tí wọ́n ti sàtọ́ọ́lẹ̀ lórí bíbẹ́ àti súnà ní ọ̀lọ́wà ọlọ́run tó ké bàbá. àwa ah, ní pé bídà túláàsì ń táwí tábọ̀rọ̀ jùlọ sí mi túláàsì tábọ̀rọ̀ ṣe kí ni àbúrò jìnà sí so ìgbà mí ń dẹ́kọ́ pé ní dídí àyè wà jọ súnà bá ní pé ẹ wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ nàìjíríà ibi tí dídí àbá ti dàrú máwọn kan lójú tí wọ́n ń rò pé súnà ni ibẹ̀hún ẹ wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kàlẹ́kà ah, no sọrí eléyìí ni súnà eléyìí ni dídí à eléyìí yọ ọ́ kúrò níbẹ̀ sọrí ìtókù súnà ni màá ti ń sọ adam àti gbogbo àwọn àfáwà pátápátá kọ́lọ̀ kó kẹ́ wọn ní tí bàbá ń túnfún wọn jọun níbẹ̀ ni àdínkù ń ṣe ọlọ́run ọba àkàtọ̀ ọlọ́run sọ́làm tànàbì rí arákùnrin kan sọ̀rọ̀lọ́run àrẹ̀wọ̀n sọ́làm ànàbì rí arákùnrin hùn arákùnrin hùn kí ní ṣe ó dúró nú oòrùn ó dúró nínú oòrùn níjọ́ náà lọ́hùn níta gbangba tí kò dúró ní sì ń gbá àwẹ̀ ń gbá àwẹ̀ ó ń ṣọlọ́run ọba ìkọ́ràn tọ́lá rẹ̀ kọ́ máa bá kọ́ abiri ta arákùnrin kí ní ń ṣe ah, wọ́n ní tó ń ṣe ni wípé ó lóun fẹ́ sin ọlọ́run kó sì jọ ọlọ́run lójú ó fẹ́ sin ọlọ́run kó sì ṣe kí ni kó jọ ọlọ́run ọba lójú ń gbá àwẹ̀ ó dúró ń ta lábẹ́ òrùn ó wá gbójú sókè sọ́ra ọlọ́run ọba ah, ẹ̀rù mi yìí ah, ẹ̀rù mi yìí sallallahu alaihi wasallam anábẹ́ ni kẹ́ pé wá sallallahu alaihi wasallam anábẹ́ tún ti pé sọ̀hánilá ẹmọ owó nínú òfin gan ní tí wọ́n bá wà ní kóòtù adájọ́ ìgbà kó mo dúgbọ́n kẹkẹtẹ ìtẹ́lẹ̀ o yóò tún ní tí n tó ń gbọ́n yóò yí ignore rẹ̀ gbà tí ò gbọ́ yóò tún wá gbé ń tọ̀ pé kí ló dé tó fi ṣe léyìí anẹ́sọ̀rọ̀ sọ́nà wá bíi pé kí ló dé tó fi ń ṣe báyìí ó ní pé àpé òun sáà fẹ́ sin lọ́n kínú ọlọ́run ó dùn ní òun lọ́n fẹ́ sin lọ́n ọ̀rọ̀ kò sí tọ́lọ́ fẹ́ tó fẹ́ fi kó fi kó fi àjíwá kò sí tọ́lọ́ kò sọ́lọ́ láǹfààní àlẹ́sọ̀rọ̀ tọ́lọ́ wa kọ̀ rẹ̀ ìdárí pé nígbà oníṣe ó ti da lúrú pọ̀ mọ́ ó ní ìdí káàdì pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn ó ń ṣe ọlọ́run àfọlọ́run àwọn afẹ́fẹ́ pé ní kó lóòrùn dúró níbòmí àkọ́kọ́ nù kọ́kọ́ kó lóòrùn náà dúró níbòmí má sì wo oòrùn má torí pé òun ó ba ojú rẹ jẹ́ àbí

ààwẹ̀ rẹ̀ so ẹ̀hàn pé tó fẹ́ ṣe nítorí fẹ́ ṣe lọ́nà ní tó ṣe ń dídí àná ní tí ò sí nú ẹ̀sìn ó ti fẹ́ lẹ̀ mọ́ ṣùgbọ́n àbáyé ti lẹ̀ mọ́ á ti tà fẹ́ yọ̀yọ́ ń ń bẹ́ẹ̀ rahim allah ṣe adam ọlọ́kọ̀ fẹ́ wà bá tún àwọn ọ̀rọ̀ tá fi sọ kalẹ̀ tó tábà ń sọ̀rọ̀ bídíà bídíà àwọn èèyàn máa rò fáwọn kan náà gbogbo ẹ̀ tuntun ní òkú tuntun lábẹ́ ọ̀run ẹ̀wù tẹ́lá tá à ń ti ń kà bàbá ẹni tó ṣe tẹ́lá yìí kú ní three seventy two ní kó ti lé ní ẹgbẹ̀rún ọdún ní ìsìn and lára àwọn tó gba kéwú eh, lára àwọn direct lọ́dọ̀ ọmọ kéwú mọ́ máìlì kí ló ń wà lára ọmọ direct ọmọ kéwú mọ́ máìlì tó òní ló ń wà tó ẹ̀sùn tí ìpèsè ìdàrú nígbà ọ̀nà ni mọ́ máìlì kí náà fi fan pé ní máa lámìyẹ̀kún yẹ́wọ́mà ìdín àkàlàyé lọ nígbà mi insha Allah ta'ala kọ́ máa ti gba àsìkò wa bẹ̀rẹ̀ lágbára ọlọ́run ọba àrùpá lè parí àpàtẹ bọ́ sínú ìbàdàtì àríparí lónìí insha Allah kọ́lọ́n kó fi ẹ̀mí wálẹ̀ kọ́lọ́n kó fi ẹ̀mí wálẹ̀ níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba a parí báàbù àkídà àwọn àbọ̀ sí báàbù àlùwàlá àti omi insha Allah ta'ala tí a wí àti àwa tí